Sọnù is here with my mommy. Ìsọnù is here o. I came to arrest her but wọ́n ti fún mi lówó. Mi ò fún ẹ lówó, arrest mi máa mú mi lọ. Kí máa mú yín lọ mọ́ mi? Máa mú mi lọ Àbújá lọ́dọ̀ IGP. Àbújá kẹ̀, àmọ́ mi oko lẹ́ ń lọ oko ní station wa wà o. Aba iyì ni oko wa wà. Máa mi lọ ọ̀dọ̀ IGP. Yeah, this my mama. This my mama, the only aṣẹ́wó that went to Mecca. Yeah, also has na black number. Number. number one.